àti màkó iṣẹ́ hajj kẹ́gbẹ́ tó jẹ́ ẹ̀sìn kan ọ̀tọ̀ ẹ̀sìn tó lófin tó ní ìlànà ìlànà àtẹ̀lé òun náà ní iṣẹ́ hajj ó ní àwọn nǹkan kan táǹpẹ̀ ní maḥdúrọ́tul ihram maḥdúrọ́tul ihram àwọn maḥdúrọ́tul ihram yìí àwọn náà ní àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ní ìgbà tá a bá ti gbé ihram àwọn nǹkan èèwọ̀ eléyìí tá a gbọ́dọ̀ ṣe lẹ́yìn tá a ti gbé al-ihram abdullahi ibn umar radiyallahu anhuma ọgbà ìgbà ọ̀rọ̀ kan wa látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn lọkùnrin kan sọ fún anabi wa yìí pé ma yalbasul mahrimu mina siya irú aṣọ wo lọ́tọ̀ kẹ́ni tó bá ti gbé ihram kọ́ wọ̀ anabi wa sallallahu alayhi wa sallam wa dá lóhùn pé la yalbasul qumus la yalbasul qumusa wala al-amaima. ولا السراويلات ولا البرانس ولا الخفاف إلا أحد لا يجنن عليني فليلبس خفين وليقطعهما أسفل من الكعبين ولا تلبسوا من الثياب شيئا مسه, مسه الزعفران أو ورس متفق عليه حديثي ولا النبي صلى الله عليه وسلم ينتبه إحرام كقول هو بباء kọ́mọ̀s òun náà ní gbogbo aṣọ tó máa ń wọ̀ tó yẹ pé wọ́n wọ̀ gba orí ni wọ́n kì í bọ orí yóò wá jókòó sí yóò jókòó yípo ọrùn eléyìí náà ń pè ní kọ́mọ̀s kìí ṣe báyà ṣẹ́ẹ̀tì lásán. bákan náà al-amā'im ẹni tó ti gbé ihram kò gbọ́dọ̀ wé láwàní sórí ẹni tó ti gbé ihram kò gbọ́dọ̀ wé láwàní sórí wala sarawīlāt kò sì gbọ́dọ̀ wọ ṣòkòtò ṣòkòtò eléyìí tó ṣe é pé ó gùn kò gbọ́dọ̀ sokoto kukuru kúkúrú kò gbọ́dọ̀ wọ wal baranis kò sì gbọ́dọ̀ wọ aṣọ eléyìí tó ṣe wípé onífìlà lórí.